ọba àlékí ọlá ọba tí ó ń fi ìkẹrẹ tó fi ṣe àánú wa tí ó fi wá sí ojú ọ̀nà ẹ̀sìn Islam ẹ̀sìn àtìlà àti yege láyé àti láwùjọ àmà ìṣẹ́ ọlá ìjọ ọlọ́run kúrò bá ààrẹ Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run kúrò bá wọn alẹ́ ànẹ́bí kúrò bá àti gbogbo pẹ̀lú ògbọ́lọ́hùn ní àárọ̀ أقولي أردي أغبر أغنني الأمر بالمعروف والنهي عن المنكر شروطه وضوابطه الأمر بالمعروف والنهي عن المنكر شروطه وضوابطه الأمر بالمعروف يبقى أمو يناشي ما شراده والنهي عن المنكر بني ما قرب ما جاء كلا وما جمورة كني وما القطو دي أرأيي nínú àwọn òpó kan tí Islam tí ọlọ́ọ̀bá àdìjọlá lò fún ọmọ ẹ̀dẹ́yàn láti bá fi ṣe ìfẹsẹ̀dúró Islam bẹ́ẹ̀ láti bá fi ṣe ìtàkùnṣe àwùjọ ọmọ ẹ̀dẹ́ èèyàn láti bá fi ṣe àtúnṣe àárín wa pẹ̀lú ọba tó dá wa àárín wa síra wa nínú ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni nínú ọ̀rọ̀ aládùúgbò ni àbí báwo la ṣe ń darí ètò ara wa nínú ìlú ni gbogbo àwọn kí wọ̀nyí àwọn kan tá a ti ṣe

kò sí bí àwùjọ ti lè dágbó tí a ní rí àlùmúǹkàn ìwà bàjẹ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí bí àwùjọ ó ṣe lè bàjẹ́ tó táàmù máa rí àmàrù dáadáa nínú ẹ̀ bó ṣe lè fi ó kéré mọ́ ní ó dùn bá sí àwùjọ tó bá ti bẹ láàrin dáadáa àti àìdá ó túmọ̀ sí pé òfo àlùmúǹkàn والنهي عن المنكر kò lè wó láíláí àwùjọ bàbá ti wó ìmọ̀ pàṣẹ dáadáa bẹ́ẹ̀ ni máa ń fọdún àbàjẹ́ àwùjọ náà ṣe máa fi parun ni yálà kó ṣe pé inú ilé ni àdúgbò ṣe pé níbi iṣẹ́ ni àdúgbò ṣe pé láwùjọ kan tá a ti kóra wa jọ ni tí wàá máa fi wípé ká máa kọ fúnra wa àwọn dáadáa bí ẹ ṣe tí ò sí wípé ká máa kọ fúnra pé eléyìí wà bàjẹ́ ni. káì irú àwùjọ bẹ́ẹ̀ àbí irú ilé bẹ́ẹ̀ àbí irú àkójọ bẹ́ẹ̀ kò ní pẹ́ irú àkójọ bẹ́ẹ̀ àbí ilé bẹ́ẹ̀ ló ti kiri yóò fi wó. torí àwọn àbá àwọn gbogbo àwọn pé al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ìmọ̀ àpàtẹ́ dáadáa kọ ojúṣe tó ti ó ojúṣe gbòógì kan ní ó jẹ́ ojúṣe ńlá tí mo sì ní ọ̀bọ̀rọ̀ tuntun ni káàbọ̀rọ̀ lójú kúrò ń bẹ̀ torí pé òpó kan táwọn òjíṣẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run látòrí ìbẹ̀rẹ̀ wọn ànábì Nuh alayhi salatu wa salam tẹ́ lórí ìgbẹ̀yìn wọn ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn fìgbà kan gbé òpó al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar wọn fìgbà kan gbé òpó yẹn jù sílẹ̀ láláì máa fi ṣiṣẹ́ ṣe torí wípé tábàbọnú alukur'an inú tọ́lá ọba nígbàlá pa wá láṣẹ bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tí ó kọ̀ fún wa ni bàbá wo àwọn ọ̀rọ̀ àlẹ́ muhammad náà sallallahu alayhi wa sallam àmà rí báyìí náà ìsìlẹ́yìn láàrin nǹkan méjì náà ni almaruf al'amur bil maruf ó ń bẹ rẹpẹtẹ àwọn kan tánà fi pa wá láṣẹ pé dáadáa ni ẹ máa ṣe dáadáa ni ẹ máa ṣe bẹ́ẹ̀ ló ń bẹ tó ń ṣe àmì Muhammad sallallahu alayhi wa sallam tó ń kọ̀ fún wa pé ìwà àbàjẹ́ ni ẹ jìnà sí eléyìí ìwà àbàjẹ́ ni ẹ jìnà sí ìdí ẹ̀ ó wá ṣe pàtàkì fún wa ká lẹ́kọ̀ọ́ nípa táǹpẹ̀ ní al-amru bil ma'ruf wan nahy wọ́n gbogbo ẹ̀ tó bá ní àlùkùnà يعني أهل اتباع محمد النبي صلى الله عليه وسلم ẹgbà pèrè lọ́mọ lẹ́yìn ànábì tó ń pè àtòmára súnà ànábì mọ́rẹ̀ ojúṣe kan tó ti pé abọ̀rọ̀ mójútó òun náà ni ká máa sọ fáwọn èèyàn ní gbogbo dáadáa tá a bá mọ̀ dáadáa lélẹ́yìn ẹ máa ṣe dáadáa lélẹ́yìn ẹ máa ṣe bẹ́ẹ̀ ni ká máa kọ̀ fáwọn èèyàn gbogbo àkígbà tó wá tó ń tó máa ń hùwà àbàjẹ́ àbáwọn nǹkan tó kù díẹ̀ káàtó tó fi gbé ṣẹ̀rí alódì sí a ní tìjú káàrí nàmà nkàrí gbogbo ẹnikẹ́ni tíwáwù tẹ̀lé lè jẹ lóòdì wọn tábàtì pé ní tẹ́lẹ̀ iṣẹ́ ó kù díẹ̀ káàtó àwọn ká ṣe kí ni kápẹ́ àwọn pé tàbá gbójú kò níbi anáyọ̀ ní múǹkà tàbá gbójú kò níbi ìmọ̀ àkọ́ àbàjẹ́ fáwọn èèyàn yóò padà gàlábà al-ma'ruf tí alimunkar tó bá ti galaba alimaru fashali ìbàjẹ́ ti bá irú àwùjọ bẹ́ẹ̀ tí aburú àwùjọ àbí aburú nílé àbí aburú àkójọ kan yálà mọ́mọ́ká sí ilé ẹ̀kọ́ ní ilé iṣẹ́ ni tí aburú bá ti pọ̀ ju dáadáa lọ kò sí èméjì àdánwò ọmọ bá wọn irú àwùjọ bẹ́ẹ̀ nínú ilé bẹ́ẹ̀ níbi iṣẹ́ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè ìlànà pé inú ẹ̀kọ́ tábọ̀rọ̀ jì mọ́ ẹrù wa ó ní al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ìmọ̀ pàṣẹ dáadáa fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ìmọ̀ kọ ìbàjẹ́ ìyàrá bá sọ pé tábà tó pa al-ma'ruf torí pé dáadáa ìtumọ̀ rẹ̀ ó yàtọ̀ lọ́dọ̀ ẹnìkan sọ́dọ̀ ó yàtọ̀ lọ́dọ̀ ẹnìkejì sọ́dọ̀ tó tọ́ba nípa ṣe tààrífù àlùmárùfù dáadáa pẹ̀lú àwọn èèyàn ẹnu òye kò lórí nǹkan yẹnìgbé tọ́ba ní ara wa ká fi sọ ìtumọ̀ ní ó yẹ pé tẹ́mi dáadáa lọ́dọ̀ tèmi kò dá lọ́dọ̀ ó yẹ pé dáyìí wò ní pé dáadáa ní kíní èmi lọ لا بد من التقييد التعريف معنى المعروف ó túmọ̀ sí pé a bọ̀rọ̀ kọ yáda níta ń pè ní dáadáa kí láti kọ yádẹ̀ a rí nínú àlàyé tí àwọn àfá àti wọn ṣe ètí ìkánú àwọn يطلق اسم المعروف على ما عرف بأدلة الشرع يعني أما تنكن بعد gbogbo nǹkan tí ṣẹ̀ríà tó bá ti pè ní dáadáa fún wa gbogbo nǹkan tí ṣẹ̀ríà tó bá ṣe níbi tó bá ti pè ní dáadáa fún wa tí ṣẹ̀ríà wa tó máa gbé kí nǹkan dáadáa ni ajẹ́pẹ́ nǹkan náà nǹkan dáadáa ni ọ̀nà àbájọ wípé yúdúlá pẹ̀lú màrú àdá máa àwọ́fà bí àdílẹ̀ ti ṣẹlẹ̀ ìtí ìtọ́ka òfin ṣeré àbáfọ́fà tó ti ní dáadáa ni àmọ́ mi àmọ́ ìdíl ṣeré àbáfọ́fà tó ẹ̀rí ti ní nínú iṣẹ́ olórí iṣẹ́ dáadáa ni o bàbá yẹ̀rọ bí àárẹ̀ tó àárẹ̀ tó ti ní yẹn gbajúmọ̀ nínú àwùjọ wa ni tí wọ́n máa ṣe wípé dáadáa ni àmúláà sọ́ọ̀bù yìí pé kò gbajúmọ̀ láwùjọ wa àwọn èèyàn sábà máa ṣe àmọ́ dáadáa ní ṣẹ̀rí àpèjì ní ẹ̀kún wa àríbẹ̀ ìwà máa rùn dáadáa ni torí kí ni bí àbí ilẹ̀ ti ṣe ràyè torí pé abẹ́yí tọ́ka nínú ṣẹ̀rí àìpé àkèrè dáadáa ni tògbàjẹ́lẹ̀ tó máa pẹ́ dáadáa ni dáadáa náà nìyẹn bẹ́ẹ̀ni in ti ṣẹ̀rí àbá ti kọ̀ fún wa wípé kí ni àìdáa ni ajẹ́ pé kí ni àìdáàbò náà afáàfà òun ní ìgbà pè ní àmàrú wọ́n ní هو إشارة إلى ما يرد الله تعالى من الأفعال العبد وأقواله وإذا قلت هذا هو إشارة إلى ما يرد الله تعالى òun náà ni ìtọ́ka sí gbogbo nǹkan tẹ́ẹ̀dá ó ṣe tí ó yọ ọlọ́wọ̀n bá àlejò ọlá gbogbo nǹkan kí nǹkan tí ó ṣe tó ti pé yóò yọ ọlọ́wọ̀n bá àlejò ọlá nínú ó ń bẹ nínú ìyọnu ọlọ́run mìnira fàáàlì làábí yálà nínú iṣẹ́ ṣe ni wà àbí nínú ọ̀rọ̀ tó ṣe kí ni yóò àbí lẹ́nu fún àjẹpẹ́yìn tó ṣe àbí tó sọ ó bá ti yọ ọlọ́run bá ìṣọ́ lánú fẹ́lẹ́lẹ̀ hàn tàbí àwọn mímọ̀ eléyìí mọ́ nílà láàyè àbúgbà wípé gbogbo nǹkan fẹ́rú ó ṣe ó ṣe wípé ìlú rẹ máa máa bó ti pé àwọn yóò máa dunnú nǹkan ló bọ́ kéèkì ìlú ọlọ́run fọwọ́ alúmọ̀ǹkà ìbàjẹ́ náà nìyẹn ìdáǹpẹ̀ níbàjẹ́ olóyìnbó fún nǹkan tẹ́ẹ̀dá ó ṣe tí ó bí ọlọ́run bá ní jọlá lókè ọ̀wà lóǹkà olùbàjẹ́ gbogbo nǹkan tẹ́ta ó ṣe tí ó yọ ọlọ́run àlejò lánú tí ní ọlọ́run bá dùn sí ọ̀wà àlùmàrú òun náà ní kí ni oní náà ń pè ní dáadáa torí pé àfọ́n olórin sọ́kọ̀ fún wa ó ní ìrìndọ́ náà ó ní ẹ̀rí ìyọnu ọmọ ẹ̀dẹ́ yẹn gáyá tó láyé gbà àyè kan ni tó ṣe pé ẹnìkan kò lè débẹ̀ láyéláyé rídọ̀ náà ìyọnu ọmọ ènìyàn dáyà tó náà rídọ̀ àyè kan ni tó ṣe pé èèyàn kan ò ní débẹ̀ tó àbá àkọ́bí tó pé àtà ọ̀dà wọn ó dá ọlọ́run ọba tó dá wọn gan àsìkò tó jò ń rọ ẹlòmí ìfẹ́ fóònù máa rọ̀ lásìkò ìgbà náà àsìkò tó rú mú ẹlòmí ìfẹ́ kó tutù mú àsìkò tó tutù mú àti ẹlòmí ìfẹ́ ooru àsìkò tẹ́tẹ́ ní olú láyé tí ó ṣe àǹfààní fún ọlọ́wọ́ bá níbi olóhùn mú kúrò lẹ̀ ìmúkú rẹ̀ làwọn ọmọ tuntun pé sẹ́nu ló tún máa tutù ọ̀sẹ̀ àwọn ò ṣe dá o eléyìí tó ṣe yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyẹn làbá ìdùnnú pé àwọn àrídọ̀ náà gáyà tó nà àyùbá ìyọnu ọmọ ẹ̀dẹ́ yẹn ayé kan ní téèyàn kan ò ní èdè bẹ́ẹ̀. ó bọ̀ sí pé àyè kan tó ga jù nàfàìdà tó bá rí bẹ́ẹ̀ àjẹ́ wípé a máa ṣe tẹ̀tí ìdùn dáńpẹ́ ní màrú èmi ń dáàbò fún wa wípé gbogbo ọ̀kan tí ṣẹ̀rí àbá ti tọ́ka sí wọ́n bá pín ṣẹ̀rí àtọ́ka sí kí ló tọ́ka sí yẹn alkitab wa sunnah èyí tí kúránì bá tọ́ka sí fún wa wípé àmàrú ọ̀wọ́ ni màrú èyí tí kúránì bá tọ́ka sí pé dáadáa ni dáadáa náà nìyẹn kí gbogbo èèyàn má gbà tata ṣèbí kúrò sọ fún pé almaruf wà ní maruf bẹ́ẹ̀ ni tí kúrò bá ti kọ̀ fún ọ wípé aburú ni sẹ́ni muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n wọ́n pé kìíní almunkaru ni ìbàjẹ́ ni bẹ́ẹ̀ ni abọ̀rọ̀gbá bẹ́ẹ̀ ni abọ̀rọ̀ gbá látòrí délẹ̀ láìyọ kankan kalẹ̀ a àìdáni kiri ó túnmọ̀ sí pé tàbá sọ̀rọ̀ ìdáǹkiri dáadáa àti àìdá abọ̀rọ̀ jẹ́ kó wọnú làákà ìwà wípé kùránì àti túnlẹ̀ òun náà láti gbogbo ẹnikẹ́ni tó wù kó lè jẹ́ àwọn àti pé nítẹ́ni yìí ká ṣe ó tako Islam ó tako kankan nínú Al-Qur'an ó tako kankan ní kúlẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam a yìí ká ṣe yẹn kí lọ́ máa pè é al ìbàjẹ́ ni kẹ́ni àwọn máa ń ṣe ọgbọ́rọ̀ sí náà ní kàlá ẹ̀rùn kó máa ń bẹ́ ní ìbéèrè náà náà ní àbẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ á ní ìsáàsẹ̀ ìjọ bá bínú mo sòdì nǹkan ni tọ́jú tí mo rẹ̀ ń dè mo ní àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n alọ́dẹ̀ máa wá sóde yẹn wọ́n dẹ̀ máa fẹ́ kí n ra ọtí fáwọn ìsáàsẹ̀ ìjọ tí mo lè rọtí fún wọn. olùsáàsẹ̀ wàhálà àwọn ọ̀rẹ́ mi ni wọ́n á kúrò jùlọ mọ́ra wa àti ń bọ̀ tipẹ́tipẹ́ wọ́n dẹ̀ máa fẹ́ wá síbi òde náà wọ́n lè máa bùkátà sí kí rántí fún mi nínú àpọ̀ lójú agbo wọ́n máa lápá kan ní kọ́nà kan wọ́n máa mú sí yẹn ni. nítorí ń béèrè táwọn yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀yẹ nítorí tako kí ni ṣẹ̀rí àyè. ìkọ̀dù bá ti kó ti tako ṣẹ̀rí àyè kò sí yẹn kankan náà àní fọ́ni náà kò ń ṣe hákù ẹni yẹn. kò ń ṣe hapò ìwọ ẹ̀kọ́ ìwọ ló ń béèrè yẹn kò kí ń ṣe ìwọ so kiri ta yìí ta wa sọ kékeré yìí wàláì ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni torí pé ibi tí àgbọ̀yé ẹ̀sìn wá jòkó sí sọ díẹ̀ yẹn ó mú aláwa ó lè ó lè fẹ́ láàrin onímọ̀ sẹ́ni tí ó mọ̀ ó lè ṣẹlẹ̀ láàrin ìmáàmù tí mumu rẹ̀ wàláì ó lè fẹ́ láàrin òbí sọ́mọ ó lè ṣẹlẹ̀ tí òbí ó máa béèrè lọ́wọ́ ọmọ in tó ṣẹ̀ríà ṣe ọkọ́ máa ń ti wà ní báyìí ọmọ yẹn ti wà ní áfíríkà àti kí àgbọ́yé Islam kó ṣe kí ni tó fi yanjú ọ̀rọ̀ yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbọ̀ àti ìtàbá fi àdáàbù al-amru bil ma'ruf wan nahy 'anil munkar o fẹ́ sọ fún yàn kó ṣe dáadáa o fẹ́ kó àbàjẹ́ fún eléyìí náà tún lẹ́kọ̀ọ́ báwo la ṣe ń ṣe kò fẹ́ lójú òun fẹ́ kó àbàjẹ́ fún yàn wà láì ní òun gbá kọkìní yẹn fún ṣẹ̀ríà fún wa àwọn tó àti kíra lórí ẹmúrù láwọn àsìkò tó ti pẹ́ rẹpẹtẹ gbogbo ẹlọ́wà pẹ̀ ní àrùsùnà tó pẹ̀ ní mùsùlùmí kí n tó ń ṣe yé àti kó ṣe kí ni kó gbìyànjú kó lágbẹ̀ẹ́ ìdáǹtẹ́lẹ̀ àlàáfíà bil ma'ruf ìpàṣẹ dáadáa kò náà yọ ẹni mú nǹkan ìkọ̀ àbàjẹ́ kò dẹ̀ bọ̀rọ̀ dánú kúrò lórí ẹ̀ gbọ́rọ̀ gbẹ́nu kó lórí ẹ̀ àtúbá pé gbogbo tá ń pè ní dáadáa báwo la ṣe ń mọ̀ gbogbo tí ṣẹ̀ríà Islam yẹ̀ní alkitabu wa sunna ìjọba ti sọ fún wa pé dáadáa ni tí kúrò máa sọ fún wa pé dáadáa ni dáadáa ni ìtí àní Muhammad sallallahu alaihi wa sallam sọ pé dáadáa náà ni bẹ́ẹ̀ ni tí ṣẹ̀ríà Islam bá kọ̀ pé àìdáa ni àìdáa ni kí ni àìdáa kódà sí gbogbo ará àdúgbò kan máa ṣe àìdá náà ni kò ní ìtumọ̀ méjì ju kí ni ju àìdá lọ àwọn afá mi kí ni ìdájọ́ al-amru ìdájọ́ kaf pé tó wọ́n sọ pé kápá ìrántí dáadáa àbàjẹ́ ìdájọ́ wo ló mú nínú ni ṣé um, wájibu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lẹ̀ wàhídà ọ̀rọ̀ ẹyọ kan àwọn bá sọ pé al'amuru bil ma'ruf wan nahyu 'anil munkar amrun wahid kápá ọ̀bàjẹ́ fáwọn èèyàn kápá wọn láṣẹ dáadáa ọ̀rọ̀ ẹ̀yẹ̀ láṣẹ lórí àwa mùsùlùmí bẹ́ẹ̀ yóò ṣe kó yára pé fàárùdún kìfà ìyòlù ọ̀rọ̀ yẹn kan tó ṣe pé táwọn èèyàn bá ti yanjú ẹ̀ wọ́n ti yanjú ẹ̀ ọ̀bíyàbọ̀ gbogbo àwọn tó ṣe kí ni tó kù náà ni àmọ́ tí wọ́n bá yanjú ẹ̀ tí wọ́n bá yanjú ẹ̀ tó bá wà ń bẹ̀ ẹ̀sẹ̀ ó máa bẹ níbo yóò máa bẹ lórí gbogbo àwọn mùsùlùmí tó wà nínú àwùjọ yẹn al-amru ma'ruf dáadáa tó yẹ ká pàwọn èèyàn láṣẹ ọ̀ràn yẹn ni lórí gbogbo wa pátá bẹ́ẹ̀ ni wà àbàjẹ́ ọ̀rọ̀ yẹn ni lórí gbogbo wa àmọ́ táwọn apákanú wa tó má ti gbé ọ̀rọ̀ yẹn tó má ti yanjú ẹ̀ ó ṣe kí ni ó ti bí ya gbogbo àwọn tó kù náà tí a bá yanjú ẹ̀ ẹ̀fẹ́ ń bẹ lórí kí ni ó ń bẹ lórí gbogbo wa lápapọ̀ so ọ̀rọ̀ yìí wá ṣẹ́ tó rí èèyàn kan ju èèyàn kan lọ ó ṣe báwọn èèyàn bá ṣe wà nínú àwùjọ bẹ́ẹ̀ lọ ṣe tóbi tó lórí wọn كلي تاسو کوي حتي کا القران دي ملو کتنو باندې پرا فتي الامر بالمعروف والنهي عن المنكر انا من سوره ال عمران سورة الايه في بقره قال كنت خير امه اخرجت للناس تعملون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat linnas ọlọ́run darí ọ̀rọ̀ yìí sí àwọn wo ni àlùmọ́ àlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin lẹ́ẹ̀fín dájú nínú àwùjọ tá a fàyọ fọ́mọ ẹ̀dẹ́yàn ọlọ́ni ẹ̀yin lẹ́ẹ̀fín dájú nínú àwọn ìran tá a fàyọ fọ́mọ ẹ̀dẹ́yàn torí kí ni ta'muruna wàtẹ̀nìhàúnà àrẹ̀mọ́ǹkà torí kíni torí pé ẹ máa pa àṣẹ dáadáa fáwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́ máa kọ̀ àbàjẹ́ fún wọn ó mọ̀ sí pé pẹ̀lú àlámọ̀bì màrú ọ̀nà ìyàrẹ̀mọ́ǹkà òun la fi ń jẹ́ ẹni rẹ níwájú ọlọ́run jọta bá ju kìíní ilẹ̀ àti di kíni ìdàkejì gbólóhùn ọlọ́run fún ẹ̀ nílé náà

àyà 104 ọlọ́ni wàlítẹ́kùn minkum ummatun wàlítẹ́kùn minkum ummatun yad'una ila al-khayr ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون ọlọ́ni wọ́n tẹ̀kún minkum ummatun ẹ jẹ́ kí àwọn èèyàn kan bí wọ́n dìde nínú yín yẹ̀dọ̀rúnà ilẹ̀ ìkàrí láàbí pé wọ́n máa kùtù lọ síbi dáadáa ويأمرون بالمعروف وما قوي لشد هذا وينهون عن المنكر بل وما صواب جفوا ويا وأولئك هم المفلحون أو إليه لو أنتم يجوا جولون أو أبعد نínú àyà yìí wàlìtẹ́kùn mínkùn a ní mínkùn kọ́lá ọba àríkọ́lá lò yìí mí àwọn pàtàkì àwọn afẹ́fẹ́ pé lè tẹ̀lé ọ̀yìn ó túmọ̀ sí pé kí ní yóò àmọ́mọ́ gbogbo wa yẹn pé ìjọra yan rẹ̀ kò tó gbogbo wa sínú táwọn nǹkan bá ti yanjú ẹ̀ nínú wa wọ́n ti ṣe kí ni wọ́n ti yanjú ẹ̀ on behalf of gbogbo wa tó kù pátápátá. torí pé ìyóò sọ fún un fẹ́ kọ́ bàjẹ́ gbà míì látara pé kò mọ ìbàjẹ́ tó fẹ́ sọ ẹ̀ yóò mọ̀ lọ fàbúrú rọ́pò rẹ̀ òtó tó wà pé ẹjọ́ máa ń parẹ̀ yẹn alákun ẹ̀bọ́ lọ́rùn eléyìí nígbà tó bá ń débi àwọn àdáàbà tó ṣòro tu àwọn ẹ̀kọ́ tó so mọ́ kápá dáadáa kápá àbàjẹ́ fún èyí máa ṣe kí ẹ ọ̀rọ̀ yìí. náà òun náà سورة آه، سورة عن طيب. آه، سورة عن قبول وال هذا والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويدعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم ẹwọ gbólóhùn àkójọ tọ́nà ọba ìgbàlá ló fún ọlọ́ ni wẹ̀lmọ̀mìnúnà wẹ̀lmọ̀mìnà báyìí ni màríà ọlọ́ ni aláwọn onígbà gbódò lọ́kùnrin àwọn onígbà gbódò lóbìnrin apá kìíní wọn tọ́pá kejì wọn àlò ni wọ́n jẹ́ fúnra wọn apá kìíní kejì wọn àyè ni jẹ́ fúnra wọn yàmùrú nàbí màrú torí pé wọ́n jọ ń pàṣẹ dáadáa wọ́n yẹn náà wọ́n náà ní bẹ́ẹ̀ ni wọ́n jọ ń kọ ìwà àbàjẹ́ òyìnbí múnà sọ̀rọ̀ wọ́n jọ sínú papọ̀ òyìnbí wọ́n jọ yọ zakat papọ̀ òyìnbí múnà láwọn rasúlà wọ́n wọ́n tẹ̀lé tí òbí ṣe ọlọ́run ìwúlẹ̀ gbogbo wọn á kẹwọn lápapọ̀ ní òwúlá ìka inú ọlọ́wọ́n ọba àlékè ọlá ọba alágbára ni ọba olóyè ni. àkójọ wa mùsùlùmí kò ná yọrí ó fi ọ̀kọ́lá àbọ́ mi nígbà wọn malikí láti dárúkọ àlùmárù jùlọ àlùkùrán olùlọ bí ọ̀nà bíi thirty eight nígbà tí dárúkọ àlùmùkàn olùlọ bí ọ̀nà sixteen nígbà wọn ti dárúkọ dáadáa dáadáa lórí ìgbọ́kọ̀ ìbàjẹ́ ìbàjẹ́ ẹ̀mọ́sùmọ́ bẹ́ẹ̀ olùlọ bí ọ̀nà mélòó olùlọ bí ọ̀nà sixteen tàwọn kọ́ lọ bí ọ̀nà thirty eight tó túmọ̀ sí pé ìtọ́lọ̀ ọba ní kí ọlọ́ba ń kọ lásọ púpọ̀ ó ń pe àkíyèsí wa síbẹ̀ ojúṣe tọ́lọ̀ ọba ní kí ọlá gbélé wa lórí gẹ́gẹ́ bí mùsùlùmí àlàámúrù bíi màrún ìfọ̀lẹ́ yọrùn múkà mùsùlùmí kò bọ̀rọ̀ jáde ó ní à ẹ wo àwọn tó bá ń ṣèbàjẹ́ fi wọ́n lẹ̀ irú ẹ̀ táwọn gbọ́ nínú àwọn ọ̀rọ̀ tó lòdì sí làkàì nínú àwọn eléyìí wa kèfèrí ni a eléyìí inú àwọn tó a bá àbá àti fáwọn tí ṣáàtà ń pè ní à ń tèmi tó bá jẹ́ kéde ní kọ́ ẹ kéde ní ọlọ́run ẹ sílẹ̀ mọ́ sílẹ̀ tó bá tó ọjọ́ tó bá ṣe ọ̀tá mi máa tún dẹ́rù bà yín wájú wo lè fi náà jọ sílẹ̀ ló ìyànà bẹ fún ìyànà ẹ tí wàá tiẹ̀ tí wọn ló dára ìwọ lọ́lọ́run tó ní lẹ́rìí àtẹ̀bí iná ọlọ́run ló dá ẹ tó lé ọlọ́run ló dá ẹ tó wà wọn ló lè ṣe ń bẹ gbogbo àwọn ìfìlàhàt burúkú nínú àwọn ìdáyẹ tí táwọn ti ń ṣàṣà láti lè bá wú òpó al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar mùsùlùmí ò bọ̀rọ̀ dì náà ìgbólóhùn mùsùlùmí ò bọ̀rọ̀ kọ́ wípé òun ò gbàgbọ́ nu ẹbí òbí yíbu nu ẹwẹ ẹbí báńkù lẹ̀ fún ma ṣe tiẹ̀ là èmi ò kì í ṣe ìpìlẹ̀ fáwọn mùsùlùmí kìí ṣe ìpìlẹ̀ gidi káàbọ̀rọ̀ dì mú ẹ fi yẹ wọ́n ẹni kékeré káàpù ṣe tiẹ̀ bó bá ṣe mà sẹ̀mí aláwọ̀ yìí máa ń rà nígbà wọn sẹ̀mí aláwọ̀ yìí máa ń rà nígbà wọn àwọn eléyìí láà kìí tọ̀rọ̀ tí a gbọ́dọ̀ máa bá lẹ́nu mùsùlùmí bẹ́ẹ̀ ni kìí sọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa bá lẹ́nu tó bá pèrè ní àdúgbò ọ̀jọ̀ra tó bá rí wà bàjẹ́ lórí ìwọ̀n bá bóbá ti lágbára mọ́ wàá kọ́ wà bàjẹ́ yẹn bẹ́ẹ̀ ni tí a bá rí dáadáa kan a ẹ̀kọ́ ìyàwó ẹ̀kọ́ ṣe àdámọ́mọ́ ẹgbẹ́ yẹn náà súnmọ́ ilé láyé mú ọ̀rọ̀ ẹ̀sìn wọlé rárá gan ẹ̀yìn lọ gan lójú títì ìyẹn àwọn kan tí wọ́n tó ń wo àbàjẹ́ kan irú báwa náà mọ̀ pé ìwà ni ẹsẹ̀ rẹ̀ ti mọ̀ tó fún káì káì làwọn ìgbìmọ̀ lọ́lá ìsì mú ọ̀rọ̀ ẹ̀sìn dání sọ wípé n tó ní ṣe torí pé kí para wọn ní tó ọlọ́run yá ayọ́ṣẹ́ nínú àmọ́nà mo fẹ́ nígbà gbódodo tí ọmọ ẹ̀dẹ́ yẹn ní àkókúta àléyà mẹ́lẹ́ àìkàtò ìlà àkókúta àwọn mọ̀láìkà tó ní ṣẹ́bítọ̀yà láti rọgbà yíká náà láti rọgbà yíká iná náà sọ́lọ́ ní tó láti rọ̀ fún wa lágbègbè yìí fún wa fún tẹ̀kùn ní náà ẹ̀tọ́ ẹ̀mí ara yín ẹ̀tọ́ ẹ̀mí ara ní kó níbi ìyá náà bá lè rí bẹ́ẹ̀ ṣe lé bil amri bil ma'ruf wan nahy pẹ̀lú pé kẹ́ ẹ mọ́ láṣẹ dáadáa kẹ́ ẹ mọ́ kò sí lẹ́ti fẹ́ tó ra yín kúrò níbi ìyá ọlọ́run kò sí lẹ́ti fẹ́ tó ra àbújẹ́mẹ̀ fúnra yín àti fẹ́ jíjí ni kẹfà ń láṣẹ dáadáa kẹlẹ̀ fún àbàjẹ́. àwọn yorùbá ọmọkùnrin kan wọ́n ní tẹ́bá ara ẹ ọmọ ìyá méjì àbọ̀lẹ̀ méjì tó wá wọlé tó wá fẹ́yìn jáde ó lè ṣe kó dodo ọ̀rọ̀ mọ́ jáde bẹ̀. àbọ̀tún àwọn tó bá jáde kọ́ fajúro wọ́n ti bára wọn kò dodo ọ̀rọ̀ fàlàmù ní màrún fàdá ìrànlẹ̀ mú ojúlówó iṣẹ́ tàbùkù ta ṣe kíni nínú àwùjọ pàtàkì jùlọ tó bá tẹ̀ sí jẹ́ nǹkan kéré tẹ́lẹ̀ àsìkò táwa nù ẹ̀ àsìkò tó gbogbo nítorí pé ìwà àbàjẹ́ ti fẹ́ bo kí ni ó ti fẹ́ bo ìwà dáadáa mọ́lẹ̀ ìwà àbàjẹ́ ó ti ṣe kí ni bẹ́ẹ̀ bọ́ sínú yàrá bẹ́ẹ̀ bọ́ sílé ìwé bẹ́ẹ̀ bọ́ síbi iṣẹ́ àgbàdo láàrin àwọn oníṣòwò àwọn ẹbí yìí pé àṣìlò ah, òòlé òòlé mọ́kájà kó má tó dódó òòlé méèkì ẹ̀ṣẹ̀ láíláì káàrọ̀ máa gbọ́ fún yí báyìí pẹ̀lú gbogbo ọtọ́rìtì oníkan náà abúlé àwọn ọmọ ìyá tó ń tàjà lẹ́yìn rẹ̀ ah, onínú ọjà báyìí wọ́n ti fi pè máa jẹ à àfà bóyá kí wọ́n máa lọ sí sáwọ́dí kí wọ́n lọ gbé bẹ́ẹ̀ o ẹ̀ ní ó dà pẹ̀lú ìtajà yìí o wàhálà ọjà rẹ̀ ló ń kàn bẹ̀rẹ̀ ṣe yí ẹ̀ ní kámọ́ta ẹ̀ka náà mo gbọ́ báyìí ẹ̀ka tó ṣe ẹ wà fún ojú ẹ̀ àníkẹ́ bù ú tó wọ́n sọ sí ìgbàgbọ́ pé wà láì tàláì tẹ̀fá òní tó dẹ̀rẹ̀ wà láì tàláì yá sí wọn lẹ́nu wà láì tàláì wà láì lọ́lọ́ búra ibà búra jà ìrọ́lẹ̀ ló pa. torí tó bẹ́ẹ̀ ewu èrè tó fi náà jẹ lórí ẹ̀ ojú èrè tó fi náà lọ wà láì tẹ́ ní àmúra rẹ̀ rẹ̀ tó ta ní seventy wọn láti láyé ibi tí mo fẹ́ dé inú ẹ̀kọ́ jù báyìí ìwọ ó dẹ̀ mọ̀ pé lọ́nà òǹkà ó dẹ̀ tún ṣẹ́ wà láì pẹ̀lú ẹ̀ ó wá kú kẹ kẹ kọ̀rẹ́ tẹ̀sí ta ọjà kò ní ju à ah, àfa tí ò bá pe ilé ẹ̀ ní mílíkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbà ọkọ̀ ni pé lọ́wọ́ àti kọjá ní gbà mí gan yóò àwọn ìṣe kí ni yóò máa dẹ́rù báyìí àti sọ so àbíkáṣí kí ni ká máa ṣe àrùn Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó tọ́ka mùsùlùmí náà síbi ká máa pàṣẹ dáadáa nínú hadithi tí Abu Sa'id al-Khudri radiyallahu anhu tó gbà wá hadithi ń bẹ nínú Sahih Muslim hadithi gbajúmọ̀ dáadáa ni bàbá yìí wí sàmì ìtura ọ̀tún náà láì tẹ̀lé àwọn ọ̀tún náà yẹn ó ní gbogbo àti oṣù aláwọ̀ sọ̀rọ̀láwọ̀ àríwọ̀sán nítorí àwọn wípé màrúwá àmì kò nǹkan fáyì yorùbá yìí rú bìyànjú fàyì nàbì ẹ̀sìtẹ̀tẹ̀ rí fàbí nìsàrí fàyì nàbì ẹ̀sìtẹ̀tẹ̀ rí fàbí fàbí wàdálíkà àdàkùn ìmáà sábà ní oúnjẹ ọlọ́ọ̀bà nígbà sọ nǹkan mẹ́ta fún wa táàbù máa tọ̀ wá bàjẹ́ oúnjẹ ọlọ́ọ̀bà náà wà ní ìkùnú ìkà gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ní wà bàjẹ́ kan sáǹdì yorùbá yìí rú bìyẹ́dìyẹ ó yà á tún kíní ṣe pẹ̀lú ọwọ́ rẹ̀ yẹn ni pé kó bọ́ síbẹ̀ kó tún kíní yẹn ṣe àkọ́kọ́ nìyẹn màmá mi kò mú orí wà bàjẹ́ pé àgbà tó dá ilé yìí فليغيره بيده عربني توشي فلوه فإن لم يستدعي توبة ونكفى بتوشي فلوه فبالسانه كانوا بتوشي يعني بالصورة جنس كمية صورة كان يما بيع داني صورة كان توشي ما بيع داني فإن لم يستدعي توبة ونكفى إليه نعم fàbíkọ́lìbìhì kó wá ṣe kí ni kó fi ọkàn kó fi tó ṣe àmọ́ ò àgbáríkà dáàbò imán eléyìí ló fi lẹ̀ jù nínú ìgbàgbọ́ o àmọ́ òun náà nínú ọ̀nà kan ni tó eléyìí ò bọ̀rọ̀ bọ́ fún yà mẹ́tẹ ìkánú mẹ́tẹ̀ẹ̀ta ò bọ̀rọ̀ bọ́ àti káwọn mẹ́ẹ̀ta bọ́ bá pátálà eléyìí abẹ́ àdáàbò tó ń bẹ pẹ̀lú àlámọ̀rùn-ún àwọn ọ̀nà ẹni mú torípé kí ní ẹni tó fẹjú ni kò yìnbọn rí pé mo rí wà bàjẹ́ ń sìn wàá lò kan ní mẹ́tẹ̀ẹ̀ta yìí àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta ò bọ̀rọ̀ mọ́ fún yàn ó bọ̀rọ̀ lọ ṣéǹjì kí ní ọ̀rẹ́ tó mu sí pẹ́pẹ́ tó ní kápá lórí ẹ̀ ni kó mú gbọ́ tí tó mú yẹn kó sọ dànù kó fà á léjì kábàá ìkó mú ọ àbàjẹ́ nìyẹn. báyìí tó ní kápá lórí ẹ̀ tòrìkì ní àbùkátà sí àlàkọ́dárí ìtìtọ̀ ó wá ń kó òsì kápá lórí kìíní yẹn ìkejì ọgbọ́n ọgbọ́n pẹ́ kí ní kejì tàbí ní kí ìsì ẹ̀ ọlọ́run fún akáàmù ọlọ́run ní iṣẹ́ afọ dákẹ́ lórí ẹ̀ ẹ̀ wọ́n bá ti wá àwọn ẹni tó rẹ̀ jẹ́ ìsìn tàbí àdé tọ́lọ̀ bá ní tọ́lọ́ tọ́lọ́ alukuran tí ó kẹ́ pẹ̀lú pé ilé yìí ẹni náà bá ti pé ní àwọn olówó tó ń pọ́ fún lówó ní ìwálẹ̀ rẹ̀ a máa bá wọn bẹ lọ́rùn ni ó ní kọ́ fún pé tó ṣe ò dá wàá máa lọ bá bẹ lọ́rùn ni alábòsí ni torí ní kọ̀rọ̀ kàkàlà wàá tọ́ because ọlọ́run àlejò bá sọ nìyẹn òrìwò ojú ẹ̀ rárá ádàbò ń bẹ pẹ̀lú ilé ìwà lè ṣe yẹn kí ni kò ní ẹlẹ́ẹ̀kẹta tàbí kọ́lìbì yẹn bọ̀ lè kọ́ ní eléyìí ò bọ̀rọ̀ mọ́ fún ẹ̀ abàdà onítẹ̀hùn àbàjẹ́ wọn ò ní kí ìdí torí pé ìyẹn lè ti àmọ́ bí màrú pọ̀ náà ni mú ká ààyè ilé náà bẹ̀rẹ̀. nínú àwọn ẹgbẹ́ pé ó lè kéde àwọn òrìlé bọ̀ ìgbé ìgbé ẹ̀ láà ìka lápò ayé òbọ̀rọ̀ bọ́ fún yẹn kò ní kí akọ nínú ẹ̀ ní pé a ìwà bàjẹ́ nílé nínú ẹ̀mí ẹ̀ àmàlà a àwọn èèyàn ń kí ọlọ́run náà. ó bá ọmọ fọkàn tàmú tá pẹ̀lú ẹ̀ ìbá ọmọ fọkàn bá wọn ilé ìta orin táwọn náà orin táwọn bá gbọ́ ó bọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àbàjẹ́ débi pé ẹ̀ ní ẹ̀ náà nílé kọ́. ó ń ṣẹlẹ̀ o àrí agbọ́dọ̀ yá àdìsí ìfẹ́ta inú àdìsí àdìsí àbúgbà ìṣe kóòtù àwọn ọgbàwọn tó fi mú àwọn àdìsí tó nípa ní báàlù àlánà mi sàrú pẹ̀lú ẹ̀yà rẹ̀ mú káàdì àdìsí ìjẹta mẹ́ bẹ́ẹ̀ àdìsí ní ìtọ́ bẹ nínú fáyímùsì nínú sinanu tẹlifíṣì ó ṣe ọlọ́run kìlọ̀ fún wa láti máa ṣe ìpàṣẹ dáadáa láti máa ṣe ìdílẹ̀ o. àdìsí òṣèlú àti àmọ́nà ní ẹ̀sà wàhálì òṣèlú àmì ó ṣe ọlọ́run àlá àti ọ̀gbọ́n àkókò bá rí pé wọ̀lẹ́rì náà fi di ẹni mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ìdúrà wọ̀lẹ́rì wọ̀lẹ́rì náà fi di ẹni mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ìdúrà o lẹ́tà òru nàbí màrú ẹjẹ́ tètè ya máa pàṣẹ dáadáa wọ́n láti àwọn nà àdìmúkà ẹ tètè ya máa kọ̀ àbájẹ́ fáwọn èèyàn àwọn àyè ìkànnì lára àyè máa gbà àríkù ìkọ́ ọ̀bà mímu ثم تدعونه فلا يستجاب لكم ẹ̀ẹ́dẹ̀ tẹ̀ máa pàwọn ìwáṣẹ̀ fún ọjọ́ dáadáa bẹ́ẹ̀ ni ẹ̀ ti ya ọmọ pọ̀ àbájẹ́ fáwọn èèyàn àwùjọ yìí ṣe káyọ̀ láà àbí ó ṣe é ṣe pé tẹ bá gbé àwọn kìíní ti ṣe bẹ́ẹ̀ bá ṣe lẹ́yìn ṣe káyọ̀ láà àhányẹ̀ bá fà á lẹ́kùn ti kọ́ ọ̀rọ̀ méjì ó ti fi kọ́ ọ̀rọ̀ bàbí jọlá tó rọ òjò ìyàlẹ́ yìí lórí o. tó ń mọ̀ tẹ̀lé òun náà láti ìgbà tí ìyá ẹ bá wá ń ṣẹlẹ̀ lójú lórí ẹ máa bí ọlọ́run nígbà yẹn. àdìsí inú àwọn àdìsí tó mọ̀ nínú bá ti mẹ́ta sọ̀rọ̀. Òṣìṣẹ́ táwọn bá fi àlámọ́dì máa rú sílẹ̀ ọ̀nà ìlànà ìlú ìgbà. Wọ́n a máa tọ́yìn pé dáadáa ni ẹ máa ṣe, wọ́n a máa kọ àbájẹ́ fún wọn. Ọlọ́run lè bí inú sílú àwùjọ bẹ́ẹ̀ ló lè gbé ìyàdíje sí wọn. Gbàtí àìbá wá dìde, wọ́n mọ̀ bí ọlọ́run ló fi jẹ́ fún wọn. Wọ́n mọ̀ bí ọlọ́run ló fi jẹ́ fún wọn. Òrùkẹ́ sí ìyá àbúrú bá dé sí ó máa ń kárí káko ni ìyá burúkú bá dé ó máa ń kárí ó máa ń káko àbí ká ṣe kí ni ká gbìyànjú ká mú òpó aláàbùrù bíi màrún wọ̀nà ìhànìmúkà ìmọ̀ pàṣẹ dáadáa ìmọ̀ ọkọ̀ ìwà àbàjẹ́ nínú àwọn nǹkan tá àbọ̀rọ̀ gbójú kúrò bẹ́ẹ̀ ni nínú yàrá wa àbọ̀rọ̀ máa ṣe bí àwọn ọmọ wa bàbá mi àti bàbá mi ẹgbẹ́ tó ń ṣe yí dáa ó wú lẹ́nu ẹ̀ òbí bí ò lè sọ fọ́mọ̀ ẹ̀ dáadáa lọ kírun lọ sàlùwàlá nínú àwọn nǹkan tó kéré ọmọ ẹ̀ tó bí irun ẹ̀ sílẹ̀ tó bá yóò máa máa là tí a bá fi aburú lẹ̀ tó bá dàgbà àtẹ̀tò ṣe àtẹ̀tò òdùmọ̀ ń pẹ̀ gbọ́dọ̀ ti kiri olúmọ̀ padà kójọ bí kan sí kan náà àwọn èèyàn fún mi wọ́n ní àfáà kan ọ̀sẹ̀ náà rẹ̀ lọ ní àbáyé àbáyé máa kan wá pé ó kọ́ òṣèlú bá dúdú wọn ẹ̀yìn burúkú wọ́n bá bàbá ó pe àbá àdúrà ní pé ọmọ lérò ọmọ lérò àbúkà ẹ̀jẹ̀ ń bẹ̀ bàbá gbé ọmọ lọ sí náà. àdúrà rẹ gbà ní. yes àbọ̀ ọ̀rẹ́ aburú kábíjúgbò mme, bẹ́ẹ̀ ni dáadáa abúrò ọmọkùnrin lọ́sẹ̀ dáadáa fún àǹfààní ara wa fún àǹfààní àwùjọ wa tá à ń bẹ inú ẹ̀yìn òkìlì yóò ṣe pàtàkì ẹ̀kọ́ wo ló so kápá àwọn olójẹ̀mú wo ni àwọn olóògbọ̀rọ̀ ló lè gbé sí dáadáa àwọn olójẹ́ ọ̀rọ̀ yẹn lórí wọn àwọn olójẹ́ ó sì fúyẹ́ ààyè wo ló ti máa ń jẹ́ ọ̀rọ̀ yẹn lórí ìyàn ààyè wo ni adájọ́ pé sílẹ̀ torí aburú tó lè mú wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni àwọn dọ̀wábìtì àwọn àdáàbà àwọn ṣùrù májẹ̀mú tó bẹ́ẹ̀ ó ṣe pàtàkì fún àfa ó ti bá gbígbẹ́ tó wá pé ká mọ̀ nípa àmúdùmàrú wọ̀nàyí alimúkà torí pé yóò ṣe àlàáfù bí màálù fún gbà mí yóò dìde kó fẹ́ tó wá sí yóò dẹ̀ mọ́ ṣe ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ. ìrànlá bá sọ pé ká pàṣẹ dáadáa aláwájú àrùn lójú ọ̀nà gbogbo kò aláìmọ̀kan. ọlọ́run ò gbé dáwà nínú wọn wọ́n máa ń nínú mọ̀ sani ìmúfẹ́ abẹ́gbẹ́ iṣẹ́ ìpàdédáda ìkọ̀ àbàjẹ́ tó ti pé òpó inú òpó ẹ̀sìn ńlá ni ọ̀tọ́ òde ọmọgbẹ́ká òun fi òun fi dúdú òfin pé funfun òun fi funfun òfin pé dúdú àgbà gbígbọ́ wájú ọlọ́run abẹ́ náà máa ní kẹ́rẹ́ agbẹ́ ìbòjú tí ó ṣe wá láǹfààní ó wúlò fún ọlá ìgbà àti ní àìsíyámà pẹ̀lú ògbọ́n náà bá ń sọ́bọ̀ àtọ̀ síwájú náà bá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك